ẹni tó bá dúndùn pé àníṣe o òun ò fẹ́ ẹnì kejì òun ti ṣàkọ́kọ́ náà òun ò wá fẹ́ ẹnì kejì aláwo lè yọ sónítọ̀hún ní ọ̀nà kan tí ó kọjá ẹ̀mí ẹ̀. ṣé wọ́n tó olóòfẹ́ nìkejì yìí sóò bí ọmọbìnrin ni. So, ayé ọlọ́run ò ràn ọ́ àdìsí ànábì ò ràn ọ́ ìròyìn àwọn ẹni rí àkọ́kọ́ kò ràn ọ́. sódìgbà tí ọba tó fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣàríkọ́gbọ́n. àwọn ọmọ tí wọ́n gan bí ò tí ì mọ ipò tí wọ́n wà lọ́jọ́ ọ̀la ńlé ọkọ wọn ò tí ì mọ̀ ò tí ì mọ ipò tí wọ́n á wà lọ́la nílé ọkọ wọn ìwọ gangan fúnra rẹ o ò tí ì mọ bí tọ́rọ̀ rẹ máa já sí ẹgbẹ́ nsáré sọ ẹ̀sán kékeré kan fún wa ìtàn náà ó some years ago some years ago ni ìtàn yìí ṣẹlẹ̀ ìtàn tó ṣẹlẹ̀ lélẹ́yìí o kì í ṣe àròsọ. nínú jàmáà kan lára àwọn jàmáà wa nínú ìsìláàmù yìí ọkọ ẹnìkan kú ọkọ ẹnìkan ó kú obìnrin tó fi sáyé lọ ó sì bẹ̀rẹ̀ òpó. gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ nígbà tí ń bẹ láyé bó ṣe jẹ́ ẹni dáadáa nínú ẹ̀sìn nínú ìwà wọ́n gbé àwọn èèyàn ló ń gbẹ wípé ọmọ ìyá yín ti kú báyìí o ó fìyàwó sáyé lọ o ó fọmọ sáyé lọ o ẹ̀yin èèyàn ẹ má ẹ má dágunlá sí opó o ẹ má dágunlá sí opó ọ̀rọ̀ tó kọ́mọ̀ nìyẹn tá a máa sọ lọ́jọ́ ìsìnkú òkè òkè tí ó ti ṣẹ́tọ̀. kí á náà ọ̀ṣẹ̀lẹ̀ ni pé nínú jàmáà yẹn ọkùnrin kan wá ń bẹ tóun náà dáa lẹ́sìn tó dáa níwà ó wá pé every week every week òun ó dé ọ̀dọ̀ oko mọ iye ọgbẹ́ so ó túmọ̀ sí pé nínú oṣù kan yóò débẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀mẹrin ọ̀nà mẹ́rin four times four sixteen nù lẹ́yìn kó gbìyànjú <laughs> tó bá ti ń lọ ó ń bá òkú sọ̀rọ̀ tútù ẹ̀bẹ̀rù ọlọ́run. ẹ tọrọ àforíjì fọ́kọ yín ẹ̀yin náà ẹ máa ẹ máa kírun yín déédéé ok nígbà tó yá obìnrin ìjáde oko nígbà tó jáde òkú oṣù kìíní lọ oṣù kejì lọ ọdún kìíní lọ ọdún kejì lọ obìnrin yóò àwọn èèyàn bá forí korí láàrin ara wọn nínú jẹ̀mọ́ àwọn pé a kọ̀yẹ́ ká mọ obìnrin ní níran kèétí bọ́ lọ́wọ́ ọkùnrin kọ́mọ̀dé pé yóò lọ́mọ sí ìbàjẹ́ ọmọ rẹ̀ ò tí kọjá ọmọ méjì tọkọ fi kú nínú wa ta ni ó fẹ́ obìnrin wọ́n taari ẹ̀ sí ilé ta ni ó fẹ́ obìnrin. wọn kálukú bá ń wọn bá ń wò ẹ sọ̀rọ̀ ta ní ọ̀fẹ́ tọ́ba jẹ́ kọ́ lọ́mọge ní gbogbo ilé ìnáwó ńgbọ̀ wá jẹ́ tòkunbọ̀ ọlọ́mọ méjì ẹ wá ń wòsù ta ní ọ̀fẹ́ arábìnrin ọmọ yẹn sọ̀rọ̀ ẹni tó darí ìjókòó sọ pé mo fún yín ní ọ̀sẹ̀ méjì ẹ lọ rò ó bóyá ó bá yín lójijì ni ẹ fi náwó ẹ lọ rò ó tá a bá ti pàdé lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní ẹni tó bá ti ní strẹ́sì kó jẹ́ kí a gbọ́ bó ṣe mo sọ̀rọ̀ bá ti ní máa jẹ́ kẹ́ ẹ ẹ jẹ́ ká gbọ́ láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn wọ́n wá lọ bá obìnrin gangan wọ́n yàn yàn lọ bá pé a mọ̀ sọ pé ta ni ó fi ọ ẹnìkan kò tí ì sọ̀rọ̀ ok ìwọ gẹ́gẹ́ fún ara rẹ ta ló ti rí tó fẹ́fẹ́ ó lóun ọ̀rẹ́ nìkan kan o. ọ̀dà nínú àwa tá a jọ jẹ́jẹ̀ máa kan náà yìí tá a nìwọ gẹ́gẹ́ rí i pé ó lè fi ọ nínú wa ọkàn dàákọ arákùnrin tí máa wá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ òun tí máa wá déédéé òun ọkàn dàákọ ẹ̀ ni pé àáfàá làgbájá pé òun rí i pé ó wà kí àárín kò. kò fi òun lẹ̀ nígbà kọ̀ọ̀kan tí wọ́n á bò ó sọ̀rọ̀ tó sì wà tó bá ní máa fún òun hmm. wọ́n bá àwọn ti gbọ́ nígbà mẹ́ẹ̀ẹ́dógún pé wọ́n tún ta lẹni tó fẹ́ fẹ́ opó tó jáde opó ẹnìkan kò ni àwọn àgbààgbà bá koríkorí wọ́n bá ní wọ́n tẹ̀ sọ̀rọ̀ wọ́n bá padà sínú ìjókòó padà wọ́n bá ní àbá làgbájá nígbà tí nǹkan kò náwó afẹ́ fọlọ́ntíà yín afẹ́ kẹ́ fọlọ́ntíà kẹ́ pè arábìnrin ah ó lóun ah òun ò rò pé òun lè fẹ́ òun èé ti rí tó fi lè fẹ́ oníṣẹ́ mọ̀ pé ìyàwó òun àti obìnrin yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n wọ́n ní sọ fẹ́ kí wọ́n jọ̀tà tímọ́tímọ́ ni. àwẹ̀ lọ sí ìsìnkọ́ra lórí ẹ̀ à ń retí kọ́ wá fún wa lábọ̀ lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún òní ọkùnrin ìdílé níbi tó ti ń kọ à ìyàwó ẹ̀bí léèrè pé àfà kí ló mú yín àfà tí ò sì mọ ọ̀rọ̀ kankan fi pamọ́ lọ́ba ju ọ̀rọ̀ ọ̀lẹ́ pé ìjọ jẹ́ mọ̀ pé ńgbà tá a parí lẹ́kṣọ̀ lónìí ó sáré pé àwa kan wọ́n pè wá sí tí wọ́n lọ pa ní ọ̀rọ̀ pé níjókòó yẹn sáà mo sá sọ pé ọ̀rẹ́ rẹ tó jáde okó tí ò tí rẹ ni tí ó fẹ́ láti bí ọdún kan àbọ̀ pé kóun ò fẹ́ ẹ̀ àwọn wo ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn olẹ́jọ́ ń sọ ọ́ síbò mọ sáàmù àmírù ó sì mọ mísánárì ọmọ àfa mísánárì àti lágbájá àwọn tí ń àjọsọ náà nù la ìsọkúsọ lẹsọ yẹn o èyí ṣe táwọn òfin lè fẹ́ ọkọ ẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé wọ́n wulẹ̀ sí ní kí ẹnìkọ̀ọ̀kan nù wa tó bá lè fẹ́ kó volunteer ṣùgbọ́n nǹkan kan ò sọ̀rọ̀ wọ́n wá ní wọ́n lọ bí obìnrin léèrè. obìnrin ìwà ni tóun ọba ti fẹ́ nìkan nù yín làgbájá ni òun ò fẹ́ àhà ó ló ti yé mi so bí mo ṣe ń ṣe dáadáa sọ́rọ̀ ẹ̀ mi tí ó fi san mí rèé kò sí ń tó o kò sí ń tó jọ́ o arábìnrin yìí ọkọ ó ní kó calm down. ṣe sùúrù kò sẹ́ni tí ò ní kú òkè òun pè lọ́mọ yẹ́ ẹ nínú ẹ̀sìn òun pè lọ́rẹ́ ọ̀rẹ́ rẹ nínú ẹ̀sìn ọwọ́ adẹni tí ò lọ́kọ mọ́ ẹ̀sìn sì fààyè gbà wá pé káfẹ́ méjì káfẹ́ mẹ́ta ọ̀sáwọ̀ ayarí wa ń pariwo lémi lórí obìnrin ní àdìsẹ́ kò sí dọ́jọ́. wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọba ń su wàhálà àjọ ó ń su wàhálà àjọ tóbi bá fẹ́ su wàhálà àjọ nísìn bí ẹ ń gbálẹ̀ jọ ni yọ gba lọ́tún yọ gba lọ́sì yọ gba tó fi digile mọ́ bẹ́ẹ̀ ni ń lọ sílé ìkọ̀ọ̀kan àwọn àbá yẹn pé ẹ̀rí pálá ìdání ẹ̀rí kágbá ìyàlẹ́yìn ẹ̀rí kẹ́yìn ò ní làákàyè pé ẹ̀yin ò lè fara yín kalẹ̀ èmi ọkọ mi ẹ́ ọkọ mi tó ṣẹ̀ jíjìnjì ẹ́ táwa náà ṣẹ̀ ma méjì ẹ́ ìgbádùn mélòó mo ti ọkọ mi náà tó fi agá sí ọkọ mi lẹ wá ronú ìyẹn rò ẹ ẹ ẹ ronú kọkọ mi ẹ ronú ilẹ̀ mi ẹ ronú ọkọ̀ mi ọwọ́ agá sí pé opó lásán láìda ìwọ arábìnrin ọ̀rọ̀ tó ń sọ yìí fi hàn pé òní máa ní ọ̀rọ̀ ọ̀rọ̀ kúfúrù ó ti ń jáde lẹ́nu rẹ̀ ó ní ẹ wò ó ẹ fi ti ń ṣe ti yín o kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń sọ fún yín o gbogbo tó bá gbà làwọn ò nà sí i ọ̀rọ̀ tí mo ń sọ inú ìlú Ìbàdàn yìí ló ti ṣẹlẹ̀ kì í ṣèlú Èkó Ìbàdàn gangan ni kódà àwọn tọ́rọ̀ yìí sí i àwọn náà ti máa gbọ́ báyìí obìnrin yarí ni o ó yarí ni o ah, gbogbo gbìyànjú ni wọ́n ṣe lórí rẹ̀ so ìwọ obìnrin àti bó ṣe máa ń wọ ọ̀dà bolẹ̀ tó ń bojú àti kòròfo ní ọ́ àti òtí ìrámìwò láti rí ìrí òtún ẹ wò ó wọ́n pè lọ́wẹ́ o ó láronú o obìnrin má yarí o bẹ́ẹ̀ ló lọ bá ọ̀rẹ́ rẹ̀ níbi tó wà ní fọwọ́gun mú pèsè wọ àbí wọkọ́ à ò tó bẹ́ẹ̀ òun ó sọ fún ọ wípé tá a bá lo tẹ̀sìn tán á lo tìbílẹ̀ lẹ́nu wọ obìnrin náà tìbí sáà ń wò ó ràn án. Allahu akbar wọ́n wá rọ̀ ọ́ kò gba rírọ̀ wọ́n tù ú kò gba tútù ọkọ̀ ẹ̀sìn ní kò lẹ́mìí wàhálà ó ti ń káyọ̀ òkè ó ti dẹni tí ń ronú pé ah, irú kí ló ń kóra òun sí ìyọ́ lọ́hùn òun kọ́ lòun sọ pé òun fẹ́ fọmọbìnrin yìí àmọ́ gbà wọ́n dábàá ẹ̀ fún òun sóun àkọ́ ni ẹ́ orí pé wọ́n ń ba obìnrin wọ́n ń tù ú ló wà ní wọlé ló mú ọkọ lọ ọkọ ẹ̀ kú fínfín <laughs> ọkọ kú o wọ́n wà lórí pé wọ́n ń ba obìnrin wọ́n ń tù ú wọ́n ń pàrọwà fún gbogbo àṣà ni wọ́n ti lò tán gbogbo àdìsí wọn ti lò tán gbogbo ìta wọn sábẹ́ wọn ti lò tán ìkọ̀kọ̀ ò túrún o àtìgbà tí wọ́n túfọ̀ ọkọ ẹ̀ fún ara ẹ̀ wá balẹ̀ ọwọ́ ni mo bá dójú ẹ̀ èmi náà dopó èmi náà dopó bá a dójú ẹ̀ wọ́n sin ọkọ wọ́n bá ní fọ̀rùn kẹ́ brọ́dà wa náà òun náà wọlé opó hmm. ó wọlé opó ó jáde opó òun náà lọ́mọ méjì lọ́wọ́ ẹni tí ọkọ ẹ̀ fẹ́ fẹ́ tí wàhálà fi ṣẹlẹ̀ òun padà ti fẹ́ lòmíì. ó sì bẹ́ẹ̀ dòní. arábìnrin wa yìí tó náà di opó tó di opó ọjà di opó tán ọdún kìíní àwọn èèyàn ò dìskọ́sì bí ó ṣe rìmárì ọdún kejì wọn ò dìskọ́sì bí ó ṣe rìmárì ń gbọ́dọ̀ ọdún kẹta ọ̀nà yìí jẹ́ máa mùsùlùmí ẹ̀sìn wò mí ràn ni. ẹ̀ ń ni pẹ̀lú ọmọ méjì ẹ̀ ń ni wọ́n ní lórí kínú ìjàre o ẹlẹ́à ṣó o ọkọ ni sẹ́ẹ̀dì kẹ́kọ̀ọ́ ò ní fẹ́ òun yín ni ẹ gbọ́ jẹ̀mọ́ ta ni ó fẹ́ ìyá alágbájá o wọ́n ní àwọn ìyàwó tèmi ò ní o. ìyàwó tèmi ò nígbà kí n fópó o ìyàwó tèmi ò nígbà kí n fópó o rabaraba rẹ̀ ló bá fóun bá dàn ẹ wo bí tọrọ ẹ yọrí sí àkànú tí a ò ọ̀sẹ̀lẹ̀ ni ọ̀sẹ̀lẹ̀ ni mi ò sì dáòtù ẹ̀ àwọn tí tí wọ́n mọ̀tàn yìí wọ́n ti rántí wọ́n ti rántí. tún ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run ẹ̀sìn wa kò fààyè gba kóbìnrin kó ní láísẹ̀nsì abẹ́ ọkọ òun òun nìkan lòun mú lọ́wọ́. àwọn tí ń ṣe bẹ́ẹ̀ gan níbòmíì tí bá ti rí wọn tú tí wọ́n láwọn lọ ṣe court marriage ìyàwó olórùka ṣe pé yóò tún wá lọ fẹ́mi ìpamọ́ yóò lọ fẹ́mi ìpamọ́ síta ọwọ́ àdì ọjọ́ ọkú àṣírí ọwọ́ àtú wọ́n á kó ọmọ yẹn wá síbi ìtẹ́ sójú orí pé ara ọmọ ẹ̀ tó bí ìta rèé ẹ̀sìn tiwa wá sọ pé sàn án nìyẹn rìn irọ́ ni máa mú yàn pẹ́kọ̀rọ̀ ẹ̀rìn sàn án ẹ̀yin mùsùlùmí ẹ̀fẹ́ mẹ́rin tagbara yín bá ká tagbara yín bá ká mẹ́rin ẹ̀fẹ́ mẹ́ta tí ó bá ká mẹ́ta ẹ̀fẹ́ méjì tagbara ọ̀bà wá ká méjì fẹ́ ọ̀kan tagbara rẹ̀ ọ̀bà ká ọ̀kan fẹ́ ẹrú tagbara rẹ̀ ọ̀bà fẹ́ ẹrú máa gbà wẹ̀ bẹ́sìn bẹ́ẹ̀ sì wá sí gbé kalẹ̀ nu from four wá sí three wá sí two wá sí one tọjọ́ mọ̀lúàbí tọ́ba wa lágbára yẹn wá irúfẹ́ kò sẹ́rú mọ́ ní ìsìn ntọ́kù ọ̀kù ni pé máa gba àwẹ̀ àpọ́n. ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam Umu Salama. nígbà abusalama Abu Salama kú radiyallahu anhu tó jáde òpó. ànábì wa fẹ́ fẹ́ Umu Salama Umu Salama wa ń sọ pé a ìwọ anabi ọba mọ̀fẹ́ mi torí pé mo ní ìṣòro méjì anabi ní kí ni ìṣòro ọ̀hún ìṣòro àkọ́kọ́ ni pé mo ní bùkátà ọmọ. ọmọ ìyá rẹ tó kú ó fọmọ lẹ ìṣòro kejì ni pé bó ṣe ń wò mí yìí owó burúkú owó gbóná ń bà mí fínra mi ì fẹ́ rí obìnrin kankan pẹ̀lú ọkọ mi ìwọ sì nìyí ìyàwó rẹ ò mọ ní ẹyọ kan ànábì sallallahu alayhi wa sallam oníṣẹ́ ojú bá ń lọ oníṣẹ́ ojú bá ń lọ oníṣẹ́ orí ti bùkátà ń ọlọ́run ọba ni ó gbọ́ yẹn ọlọ́run ọba ni ó máa gbọ́ bùkátà bá ṣe jẹ bá ṣe mu àtàwa àtọmọ ìyá wa tó fi sílẹ̀ sọ wá rí ti owú yẹn níbọ̀ ọbẹ̀ ọlọ́run pé kí ọlọ́run ọba kó mú owú gbóná kúrò lára rẹ̀ kó má bàa bàtà kó má bàa bàtì ẹ̀ jẹ́. àṣé nǹkan burúkú lowú gbóná tó ga sí pé ẹni tó bá ní lára kó mọ̀ kó ní problem òun ní àìsàn òun ní àìlera tó gbọ́dọ̀ máa bẹ aláwò lórí rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ owó gbóná yẹn yóò sọ di dàkúdà owó gbóná a máa ṣẹlòmíì di wèrè ní nǹkan bí ọdún márùn sẹ́yìn òun ni wọ́n pè mí láti òjé wọ́n ní àwọn rí ẹlẹ́hà kan ó lóun fẹ́ sun mọ́sálásí làwọn á ní pé ṣé káwọn fún níyọ̀ǹda kó sùn mo ní ẹ mọ̀ rí ni níbo ló ti wá ẹ wọ́n ló lóun wá láti Òṣogbo ọ̀wọ̀ tẹ́bà bí Ifẹ̀ ó sáà dáa kọ́ bìkan ẹ ẹni sọ lọ́kọ lòun lọ́kọ sọ ti bímọ lòun ti bímọ kí wàá ní wákàkiri àkọ́kọ́ náà obìnrin mùsùlùmá wọn ì dá ìrìn àjò ṣe èyí tí ṣe tí máhàrámù rẹ̀ eléèwọ̀ rẹ̀ tàbí ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ ọkọ ẹ̀ èyí tí òfin bá rìn wọ́n wá ṣàkíyèsí pé ọrọ rẹ̀ ó ti ń tàsé díẹ̀díẹ̀ ó ti ń tàsé ọ̀dà wọ́n wá béèrè ọkọ ẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n wá fún wọn ọkọ rẹ̀ wọ́n wá ọkọ ọkọ ní ta ni bóun wọ́n júwe ara wọn ẹlẹ́rìí ẹlẹ́hà àwọn ó ní ẹ subhanallah ó ní kò sówó ọkọ̀ lọ́wọ́ rẹ̀ ó rìn wá síbàdàn ni ó fẹsẹ̀ rìn láti ọ̀ṣun wá síbàdàn ni torí pé òun fẹ́yàwó lé ó ti fẹ́ rán mẹ́ta ó ti fẹ́ rán mẹ́ta bó o bá rán bó o bá rán mẹ́ńtà nítorí pé wọ́n fẹ́ yàwó lé ọ ọmọ bí o ti bẹ̀rẹ̀ bó o ṣe ń lọ dọ́gbọ́n dúró sẹ́nu ọ̀nà balùwẹ̀ yẹn ò ń bẹ̀rẹ̀ madness díẹ̀díẹ̀ nù tóun pẹ́ ní bàtírúùmù láti fi dí ẹnìkejì ẹ lọ́wọ́ kó ti mọ̀ pé yóò wẹ̀ gẹ́nẹ́bà kó tó kásùn ìwọ àbọ̀ sí bàtírúùmù. ọ wà jókòó sórí àpótí báṣúrúmù ọ wà fọ́ lẹ́rán you are becoming mad gradually òun ti wèrè bọ̀ díẹ̀díẹ̀ òun wèrè bọ̀ nìyẹn tó ọ̀bá rẹ ni ọ̀rọ̀ fún ọ gbogbo ọ̀tọ́ máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ pé lé ẹ̀gbin ká ṣe ń tá pápápá ká ni. ó sì wá di pé ìtẹ̀lọ́ wa sọ di ibi tó jókòó sí lọ́la pé o ti mọ̀ pé nìkejì ẹ fẹ́ wẹ gẹ́nàbà ó bẹ̀rù ọlọ́run ó sì fẹ́ jẹ́ wẹ gẹ́nàbà àfìgbà tí òòrùn bá tó yọ ṣé ìgbẹ́ ló ń jà fún wákàtí kan ṣé wẹ̀ ló ń wẹ̀ fún wákàtí kan ẹ bẹ̀rù ọlọ́run náà ẹ́ ṣé wọ́n gẹ́gẹ́ ò ní kírun ni ló fi já sí pé lọ́gọ́ mi làá máa tìtì ọ̀rọ̀ owú gbígbóná ṣé ẹ rí ẹni tó bá ti ní owú gbígbóná lára ẹ lọ wò dáadáa tó bá jẹ́ni tó mọ tó nínú wọn yóò sì di yóò sì di òpè yes tó bá jẹ́ pé ṣẹ̀ka aróbìnrin náà tó náà mọ̀ kéwù tó jẹ́ ustaada tó jẹ́ muhalima tó bá ti ní owó gbígbóná lára sọ́ra tí jahilan yóò di òpè lójú ẹsẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu ẹ̀ àwọn tí ó máa ṣe ah, ẹ mọ̀ sọ pé wọ́n ah, sì ní ẹlẹ́hà ìmọ̀kéwù wọ́n sì lọ́ mọ̀kéwù bí ọ̀bà wa mọ̀kéwù rárá tó bá lọ ní owó gbóná lára yóò sì di wèrè ìmí ó di ẹlẹ́bọ tí ó lọ sílé olóògùn torí pé ọkọ ẹ̀ fẹ́yàwó lé a àlìkìámọ̀ rẹ o sì ń bà á jẹ́ torí pé o ní orogún o sì ń bà á jẹ́ abọ́ àwọn kó o ti dẹ́lẹ́bọ nìyẹn ni àwa lọ sílé olóògùn ó lọ sílé olóògùn ah anyway ọ̀rọ̀ owú gbígbóná kọ́ mo fẹ́ sọ lálẹ́ yìí ṣùgbọ́n mo kàn rí tírẹ́sìsì owú gbígbóná níbi kí obìnrin kan kó takú sí bathroomu for God's sake ètí rí bathroomu tí wà tẹnìkejì ẹtẹ́jọ lò ọwọ́ àtàkù bẹ̀. jínú ó kò sí ọ lára jínú yóò kò sí ọ lára nìyẹn kí ni sí ọ. ẹ wò ó níparí obìnrin kan mo mọ̀ mo mọ̀ dáadáa ni mo mọ̀ eléyìí dáadáa ni ọgbọ́n pọpọ̀ òun fẹ́ fẹ́yàwó lé òun. ó sì wáá fẹjọ́ ọkọ ẹ̀ sùn wípé òun rí sísá lágbájá pẹ̀lú ọkọ òun ẹ bóun kìlọ̀ fún o kọ́ mọ́ fi ìlọ̀kulọ̀ lọ òun o òun ò fara o ọkọ wa bàjà lórí gbólóhùn tó wí hùn ọkọ ní kọ́mọ lọ lé wọn náà kọ́mọ lọ wọn náà. fún ipò tiẹ̀ kọ́kọ́ gbẹ́mí ń gbóná hùn mọ̀ lọ lé wọn náà nígbà tó délé wọn ìyá ẹ̀ bá ní ibi kan ló dùn sí ọyá padà àjọ ń lọ àtìyá àtẹlẹ́hà wọn bá kúrò àwọn abàmì ńlé pé kí n bá wọn bẹ ọkọ ìyá wọn á sọ̀rọ̀ kan bọ́ ọ̀tà ẹ̀rọ ọlọ́run ti gbà mí ìyá ni. àfa abu orí ọmọ yìí ò pé o orí rẹ̀ ò pé rárá o ó ní ẹ bá ń bí léèrè tí mo wà lọ́dọ̀ bàbá rẹ̀ nọ́mbà tí mo wà lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá gbajúmọ̀ ń bàdàn yìí ní dákọ ń ń ó ní sọ. nọ́mbà tí mo wà nọ́mbà thirty seven nìyí nọ́mbà thirty seven nọ́mbà thirty seven nìyẹ ẹ wà lọ́dọ̀ bàbá rẹ̀ ọkọ ẹ wá fẹ́ fẹ́ nọ́mbà two ọwọ́ ń pariwo nọ́mbà two ah olórí rè ó pé o àsọrí ọmọ òpin tòótọ́ náà. lọwọlọwọ báyìí ó ti ya o ó ti ya wèrè confam jiri mo sọ fún ọ̀hún ti fi àyàbọ̀ sọ̀rọ̀ pé à ọlọ́run fáǹkì wúmọ́ tó bá là fún mínàlẹ́sà mọ́túnà wàkùnlá sáwárùbá tó yín mú sí tó gbà tá a má dìísì wá tí ò ti ìṣẹ̀mí ayé àwọn sọ̀hàbíyá ti wá fún wọn pé ànábì náà inú ilé rẹ̀ ilé ọ̀pọ̀ èèyàn ni ọ̀pọ̀ èrò ni tí gbogbo yẹn ò ràn ọ́ ọ̀nà má pépà títí ò ràn ọ́. ìṣẹ́jú mélòó lọ́pọ̀lọpọ̀ fi yẹ̀ ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mélòó ló fi máa yẹ̀ ẹ já bẹ̀rù ọlọ́run àwọn ará jọ̀hún gan-an bàbá wa jọ̀hún wọn èyí fẹ́yàwó mọ́ lẹ́yọ kan wọn kì í fẹ́yàwó mọ́ ní ẹyọ kan ó sì á já sí wípé àwa lónìí tá à ń pera wa ní alùsùn náà tá a láǹ kéwú ẹ̀kàn wá kéwú rẹ̀gẹ̀dẹ̀ kalẹ̀ ẹ̀ wá di ṣàìtọ̀ níyà kalẹ̀ àwọn tó wá mọ kí ó nù yín wọn ò fẹ́ kí ọkọ wọn kó fẹ́ ẹlòmíì ẹ bẹ̀rù ọlọ́run ẹ má dìdàkudà ẹ wá lọ jókòó sínú bátírúùmù òun lọ́gbọ̀n ṣẹ́jú ó lo wákàtí kan nítorí kí ni nítorí kí nìyẹn ládàwọ̀ ló gbà bẹ́ẹ̀ má jẹ́ kí jínú òkú sọ lára òun ṣiṣẹ́ tọ́ kí jínú. kó kó sí ọ lára nígbà ọba ti ń lọ jókòó kanú bàtírúmù unnecessarily láì nídìí kí ọkọ kó ṣàkíyèsí inú ilé rẹ̀ ó yẹ kí náà ti rí bẹ́ẹ̀ kan pẹ́ ó yẹ kó ti rí wọ́n sì fi síbi ẹnìkan lẹ́nìkan lọ́wọ́ bóun ni kò fi ẹ̀ ìwọ ló ń gbogbo wọn. wọ́n fi bípẹ́ nìkan wọ́n fi bípẹ́ nìkan fún ẹnìkan aláwọ̀ fi wá ṣe kò ń gẹ́rẹ́ sòtọ́ bá dé insha allah ìbéèrè míì ti wà ńlẹ̀ àtún dáhùn rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run subhanaka allahumma wa bihamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.